وكل ضلالة في النار عباد الله اعلموا أن من رحمة ربكم عليكم أن يسر لكم هذا الدين قال تبارك وتعالى في سورة الحج وما جعل عليكم وما جعلنا عليكم في الدين من حرج واعلموا عباد الله أن الله سبحانه وتعالى كتب أشياء وأمر عباده بعبادته حتى يأتيهم اليقين قال جل وعلا واعبد ربك حتى يأتيك اليقين الآية واعلموا عباد الله أن الله سبحانه وتعالى من إرادته ومشيئته الكونية والشرعية كتب للإنسان الابتلاء من المرض قال جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم لا في أنفسكم وأموالكم وفي قول آخر قال عز من قائل أعوذ بالله من الشيطان الرجيم أنه سبحانه وتعالى سيبتلي الإنسان بنقص من الأموال والأنفس والثمرات قال جل وعلا وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الآيات ومن تلكم هذه الآيات تخرج منها خطبتنا في هذا اليوم وهي أحكام تعلق بصلاة أهل الأعذار كما بوبها العلماء رحمهم الله تعالى وجعلوا لها بابا خاصا في كتبهم رحم الله الجميع فأهل الأعذار كما بينها الفقهاء هم المرضى والمسافرون والخائفون واليوم إن شاء الله نفتقي هذه الخطبة بأحكام صلاة المريض لكي نعلم أن الله سبحانه وتعالى كتب هذه الصلوات على عباده حتى يأتيه اليقين قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فاتقوا الله ما استطعتم فمن هذه الآية استنبط العلماء رحمه الله تعالى بأن المريض أو المرضى يصلي مهما كان من حاله سواء قياما قائما أو قاعدا أو مضطجعا أو مستلقيا كما ثبت ذلك من حديث عمران بن حسين رضي الله عنه وارضاه أنه أصابه مرض يقال له بواسير قال فأتيت النبي صلى الله عليه وسلم فسألته عن ذلك فقال رسول الله صلى الله عليه وسلم صل قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنبك وفي رواية الإمام النسائي زاد فيه فإن لم تستطع فمستلقيا الحديث ọpọ ní fọlọ́wọ́ tó sọ́wọ́ ní mùsùlùmí àtọ̀rọ̀ àlékún kí á tẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹni tẹ́lẹ̀ bá rọ́pọ̀ àwọn sàlàyé ẹ̀sìn fún wa ọlọ́mọdé sàlékún kí á tẹ̀ fún ànábì rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹtí bá tọ́lá àrùn níbi sallallahu alaihi wasallam síbi tí ó fi jọ́ tọ́jọ́ yìí pé kò sí nǹkan tí ó ṣe ọmọ nìyẹn láǹfààní àyàfi ìtọ́ba fi ṣe ti Allah subhanahu wa ta'ala yálà nínú àlàáfíà rẹ̀ ni yálà nínú dúkìá rẹ̀ ni àbẹ́ ìfi ìtọ́ba máa ṣe fún kẹ̀ inú ẹjọ́ pàdé ọmọ àníjọ́ náà lẹ́yìn tọ́mọ àbá tí yóò ti yọnu sí pẹ̀lú àwọn olùkó ṣe fún wa ọlọ́jà jẹ́ kan nínú wọn. ẹ̀yọ́ mẹ́ta nínú ẹ̀sìn àwọn àlejò padà Allah subhanahu wa ta'ala lọ́sàn-án wa àti ní òru wa àti pé ká máa mọ̀dájú wípé ayé tá a wà yìí Allah subhanahu wa ta'ala ọ̀dà wa bẹ̀ ó lè ba àgbìdẹ́wò wa lè yabluwakum ayyukum ahsanu amala ọlọ́run bá bẹ́ẹ̀ gbìdẹ́wò wa ta ni sísẹ́kù rẹ̀ yóò ṣe láǹfààní láti ti rí lórí Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìwà àsùnmọ́sí ọ̀dọ̀ rẹ̀ eléyìí ju àti ìkó lórí nǹkan tó tá pẹ̀lú a sì jòyè wáyé pé ìrun yìí onítọ́ yẹ kó mú múláyà mùsùlùmí lọ́sàn-án lóru láàárọ̀ níyàlẹ́ta kọ́ máa wò pé kí ni tó tún kà lórí ọ̀rọ̀ àlámọ̀rí ìrọ̀rùn torí pé lẹ́yìn oníkà tí wọ́n bí wá ní sàárè tá a sì gbọ́dọ̀ mójútó dáadáa a sọ àwọn ìdàgbọ́ tó alákọ̀bí àkàmì masibok ẹni tọ́jọ́ pé ìmáàmù rẹ̀ ṣáájú rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rọ àti àwọn nǹkan tó ta alákọ̀ pẹ̀lú rẹ̀ lẹ́yìn ìdí àwọn ìbílẹ̀ min nínú nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà òun náà ni báàbùn sọ̀látù ahlil àgbàr o náà ni àìkáàtù máa sọ nípa irun àwọn èèyàn kan jẹ́ wípé kò sẹ́ni tí ò lè bá rẹ̀ nípò wọn nínú wa àmọ́ bí Allah subhanahu wa àbí ìkẹ́síkejì sì lè ṣẹlẹ̀ sí wa jẹ́ wípé kọ́dà yóò wá ní sí wa ṣùgbọ́n gẹ́gẹ́ a gbọ́dọ̀ fọ́nbà ní pé àádàgẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbọ̀jẹ́ wípé wọ́n fọ́nú fọ́ra nípa àrùn tí Allah subhanahu wa ta'ala kí náà ní nǹkan náà òun náà ní ìlàmọ̀sọ̀ nípa ìrun àwọn tọ́lọ́mọ bá fún ní àwíjàre kẹsí kejì lórí ìrun wọn àádùn àdàr àwọn tí ọlọ́mọ fún ní àwíjàre kí gẹ́gẹ́ ní agbàlẹ́ pẹ̀lú àwíjàre àwọn àfáà ní àlẹ́ ọdúró ìtàn pé ní excuse nínú ẹ̀sìn ọlọ́mọ subhanahu wa ta'ala tí ó jẹ́ excuse tí ọtẹ àtẹwọgbà òun náà ni nǹkan kan tó jẹ́ wípé sábàbọ̀ ìdí kan lọ́jẹ́ tó fi jẹ́ wípé wọ́n ó ṣe ẹ̀jẹ̀ fún èèyàn lórí nǹkan tí wọ́n pinnu pé kéèyàn ó ṣe. Allah subhanahu wa ta'ala lábẹ́ pé ọjọ́ ọba oníkẹ̀ ó sì di Islam yìí ṣe ẹ̀sìn wọ́n lé kọ́tà máa lé lọ rárá bá gbé Allah subhanahu wa ta'ala nílò kẹrìntàn gbáàyè pẹ̀lú wa yóò tún wá bá ní fi àwọn àyàfi kan sí pé àìmọ́ o nǹkan kan lè ṣẹlẹ̀ kó rí báyìí o ẹ̀tọ́ tọ̀ báyìí àìmọ́ o àlámọ́ni lè wá tó ra ẹ̀tọ́ tọ̀ báyìí al-amru idha ittasa'a daqa wa idha daqa ittasa'a ẹ̀sìn ọlọ́run ọba níbi tọ́lọ́run ọba fi jẹ́ kó rọ àwọn ẹrú ẹ̀ lọ́rùn dè tó bá fẹ́ ọ̀rọ̀ fún wa nígbà míì tó bá dé nìkan yọ pàdé ẹ̀mí ẹnu ẹ̀ bá tún fún tó bá ah, kí ni kẹ́kẹ́ lé ara o ìsìlámù ó dùn ní ẹ̀tún fẹ́ fún wọn kára lè bá àjẹ wọn ọlọ́run sọ ní alukùrán ní wípé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra gbogbo tí ń jẹ́ ẹ̀sìn ọlọ́run bá pátá kò séyìí tá a fẹ́ fi ṣènira fún yín gbogbo ìrọ̀rùn ni àyàfùgbà ń bẹ jẹ́ wípé ọ̀bà lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn rẹ̀ tó ilé muhawu pé ah islam ilé ló ní ọlá báyìí o ẹ̀sìn yìí wàá múra dáadé o rárá o ẹ̀sìn islam ẹ̀sìn ìrọ̀rùn inú ìrọ̀rùn rẹ̀ ló jẹ́ wípé inú gbogbo agbẹrin tẹ́lẹ̀ àti nínú ẹ̀sìn kọ̀ọ̀kan iná ni ẹ̀kọ́ pé tó bá fẹ́ lé ẹ̀dẹ̀ báyìí wà ó dúró àwáwí tàbí ìdí tó ṣe pàtàkì ẹ̀sìn wá gbé wáyé pé ó lè wà lórí ìkẹ́kọ̀ọ́ sí kejì tọ́jẹ́ wípé ọlọ́run ọba yóò fi di ẹwọ́ níbi àwọn òfin kọ̀ọ̀kan fún wa níbi ìran wa tọ́lọ́n bá wa tẹwọ́ fún wa ẹ̀kọ́ àkọ́kọ́ ni wípé ọba ẹ̀kọ́ ẹ̀sìn mu ibi ọlọ́run ti dẹwọ́ fún yẹn kéèyàn wá fúnlẹ̀ mọ́ra rẹ̀ lábẹ́ wípé èèyàn fẹ́ sọ pé àwa nígbàgbọ́ ní ọlọ́run àwa gbọ́ ọlọ́run gbọ́ anípa ọlọ́run wa láà jẹ́ àmì ní hadith abdullahi ibn umar radiyallahu anhu ọ̀rọ̀dọ́ ọ̀hùnmá abdullahi wọn náà sọ̀rọ̀ sọ̀fọ̀ wọ̀nyí pé inna allah azza wa jal yuhibbu an tuta rukhasuhu kama yakrahu an tuta ma'siyatuhu allah subhanahu wa lórí nǹkan mo ṣe ẹ̀dẹ̀ fún yín lórí àlámọ́rí báyìí ọlọ́run inú rẹ̀ a máa dùn kéèyàn gba ẹ̀dẹ̀ lọ́wọ́ rẹ̀ tó bá ní mo ṣe ẹ̀dẹ̀ fún yín lórí nǹkan kan sí kejì inú ọlọ́run máa dùn yóò sì mọ lọ́sẹ̀ tí bá ń gba ẹ̀dẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ọ̀dá ọrẹ ọlọ́run bá padà fún yẹ́kọ̀rọ̀ wà ń gẹ́lẹ́ ti inú ọlọ́run bá subhanahu wa ta'ala kéèdùn inú ọlọ́run yìí dùn sí wọn lásìkò tí ń ṣe nǹkan lọ òṣùnà sọ pé láàyè ṣe zani fún ìnáyẹ ṣe wọ̀wọ̀ mọ́kùnmí ẹni tí ń ṣe zìnà lápòjúwe táìmù tí ń ṣe zìnà lọ́run kò lè só padà ló kọ àwọn òmìnir tó gbé ọlọ́run dùn sí dáìmù yẹn bí lọ ọlọ́run bò ṣe wá dùn sí ká máa yapọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà nínú ọlọ́run máa ń wá dùn sí wípé tó bá fún wa aládẹ́ lórí ìfẹ́ ká gbà ẹ̀dẹ́ ìlú fi jẹ́ wípé ẹnìkẹ́ni tọ́lọ́run bá bá kádàrá ìtẹ́síkejì mọ́nà àwọn tá a fẹ́ máa sọ ní àwọn ẹ̀dí tí ẹ̀sìn fi dẹwọ́ lórí àwọn kankan fún wa ìtọ́ dáájú oníkọ́gba ẹ̀dẹ̀ wọn. àwọn afọ àwọn tá a bá ní àwọn àrùn àdáàrù àwọn tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ṣe ẹ̀dẹ̀ fún àlámọ̀rí wọn tó bá di bí ọ̀rọ̀ ọ̀run àwọn wo ni alákọ̀ọ́kọ́ nínú wọn ni alimọ́rùmọ́ òun náà ni aláàárẹ̀ wal musafir àti arìnrìn àjò wal khaif àtẹnití padà dé bá lọ́nà kàtíkejì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ní ìpìlẹ̀ àwọn tí Allah subhanahu wa ta'ala tó dẹwọ́ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ìbéèrè wa wáyé pé ilé wọn tọ́lọ̀ bá dẹwọ́ yìí sọ́nà wọn bá kù wọn rabbaka hatta ya'tiyaka al-yaqin ọlọ́run sọ fún sallallahu alaihi wa sallam mi pé ọlọ́run ọba rẹ máa sábà jọ́sìfù tí kò èdè báyìí tó fi rí àmọ̀dájú wípé o ti bọ́nù kí ọlọ́run subhanahu wa ta'ala فلذلك استقر ابن عبد العلم رحمه الله تعالى بأن الصلاة لا تسقط لأحد ما دام عقله باقيا àwọn afọ àbáṣọ di òfin wípé gbogbo ntẹ ẹtú sí àbárí àfẹ fún àwọn tá a fẹ́ sọ̀rọ̀ wọn yìí gbogbo ògbà tí ẹ̀dá bá ti ń bẹ láyé tí mi lọ òkè tí mi lọ rẹ̀ wọn ò búrò lókùnrin gbàtí láàkárí ẹ̀ bá ti ń bẹ lọ́pọlọ rẹ̀ fáwọn ìṣẹ́ tó dàlùmọ́ràn bí ààrẹ bí ò bá ti wò pọ̀ tó lọ́sọ̀lọ́ àṣàlára kọ́ gbá yẹn mú tó oògùn yẹn rò lókùnrin ìgbà tí ọba ti ìbàdà káyẹ̀ bí ní àjò bó ti wù kó tó oògùn yẹn rò bí ìpayà bó ti wù kọ́ tó oògùn yẹn rò almarib ètò kúkú òní pílà rẹ̀ tẹ̀lé aláàárẹ̀ irú àárẹ̀ wo ni ṣẹ̀rí àti fẹ́ dẹwọ́ níbi àlámọ̀rí irun rẹ̀ àwọn iná rahimahullahu ta'ala alimẹ́kùn náwàwí tọ́lọ̀ mani yọnu sí ó ní falimari ó ní sẹ́ẹ̀rí aláàárẹ̀ tó bá jẹ́ pé àárẹ̀ yìí ó lágbára lára débi wípé ṣẹ́kọ̀ àlẹ́ yìí ha àdàlù mọ́rọ́ tí ìnira yìí

ẹ̀sìn ọ̀pẹ òkúrú àwọn tí alẹ́ kéékèèké báyìí bá ń ṣe tí ó àwọn tàbí sọ̀tàjọ wọ̀nyí. ajẹ́ pé mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ tọ́ra rẹ̀ gẹ́lẹ́ bá ti mú sọ́ńbì àwẹ̀ náà tí èyàn bá sàárẹ̀ nínú Ramadan ìbàbá mu kèé ti gbogbo aláàrẹ̀ pàtá ni wọ́n gbé ìdájọ́ ọpẹ́ mẹ́ta rẹ̀ kàmẹ̀kẹ́ àná nínú mọ̀rí ìdán àwọn àlà sáfà tọ́lọ̀ wá sọ kèé ti gbogbo alága ẹ̀ńgbà àti ẹ̀ńgbà àti ọ̀bà láàrẹ̀ ìbáyọ̀ fi náà àwọn onímọ̀ ní tó bá jẹ́ pé ààrẹ tó mú in gbígbà àwẹ̀ yóò kàn tó kó ìnira tó pọ̀ bá tàbí yóò jẹ́ kí lílálàáfíà rẹ̀ kọ́ pẹ́ irú àwọn tọ́lọ̀ bá ń sọ ni ká má gbọ́ yé bí àwẹ̀ báwọn níbi ìrun ìbáde àwòlà ẹni tí a fẹ́ sọ pé ọlọ́pàá subhanahu wa ṣe ẹ̀dẹ̀ kẹsì kejì fún yóò jẹ́ pé pé ààrẹ rẹ̀ lágbára débi wípé láyé sẹ́tẹ̀ ó ń dó ọ̀kápá ó sì àrùn kẹ̀kẹ́ àkọ́kọ́ délé yòówù àwọn bá wà ní ẹni táàrẹ̀ bá wà sí táàrẹ̀ pọ̀ wa ta'ala ọ̀kọ̀kọ́ bòrò náà ṣùgbọ́n ó ṣe ẹ̀dẹ̀ nípa ìmọ́ra rẹ̀ tí ó ṣe kó tó kírun aláàárẹ̀ wọ́n wá ní bá lo omi láti ṣàlùwàlá ààrẹ rẹ̀ yọ pọ̀ sí bàbá rẹ̀ esi yá ẹ̀sìn ní ọmọ gbùdú nígbà náà olómi nígbà náà ó àlùwàlá ilé pẹ̀ àlùwàlá gbọ́wọ́ dẹ̀nà lẹ́ẹ̀kan ra ojú ra ọwọ́ ìsapá o kọlọ kí lùfọ́ Allah subhanahu wa ta'ala ẹni ìwádúrè ìpòtọ̀ wá wà òtútà mọ́mù sí tàbí ààrẹ tó jẹ́ sí jẹ́ pọ̀ kọjá tó rántí bí wọ́n ti sáà mú gan àwọn mọ̀ ní yusalli fi halihi àìkọ̀rọ̀ àlọ́bàrà olómìnira òrèlé pẹ̀sẹ̀ wọ́n ní ẹjọ́ ọmọ ẹkírun bẹ́ẹ̀ náà níbi ọ̀rọ̀ ló lédè ní o wọ́n ní à bó ti bàbàtà ní kọ́mọ ẹkírun bẹ́ẹ̀ yìí wọ́n ti tọ́ tàbí gbẹ̀ǹbẹ̀ lára wọn tọ́jú ẹgbẹ́ nǹkan tí ẹ̀sìn ọ̀fẹ́ káfí kírun wọ́n sẹ̀ omi àwọn onímọ̀ ni tó bá rí nǹkan míì láti lè ṣe ìmọ̀ra ẹ̀tọ́ bí pépà ni o léwé ní sí nǹkan kan ni o káàdì ìwà ni ìmọ̀ afẹ́kọ̀ọ́sẹ́ wọ́n jẹ́ ọ̀bà rí nǹkan míì nǹkan tàbí kò tó ti ẹ̀wà gẹ́ ara rẹ̀ ò dé sún la hawla wala quwwata illa billah ara ò é sún láti lè bá àtìmọ́ra jùmọ́rà tí máa ń bọ́rọ̀ ọ̀run délẹ́gùn ẹ̀ láàrẹ̀ mú tó bá wọn ìwọ èmi àti ẹ̀tọ́ àtàrẹ̀ nǹkan tọ́pì ọjà ní òjò kírun fún Allah subhanahu wa ta'ala fún adájọ́ ara rẹ o aláàrẹ̀ nu wọ́n ní wọn ò rí ara rẹ̀ rí ìgbẹ́ ń bẹ lára rẹ̀ ẹ̀sìn ní kọ́sà máa kírun fọlọ́ kọ́sà máa fojú lẹ̀ lásìkò orí kọjá mọ́ lọ wọ́n ní kílẹ̀ rí wa àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala fi sọ́dọ̀ tàbọ̀ ọ̀bọ́lọ́ ní fattaqullaha mastata'tum tí ìbá fi pọ́lọ́wọ́n bá sọ bẹ́ẹ̀ ni láhà lákiná àbàtì parẹ́ torí nítorí kọ́ sọ ní sọ́rọ̀tù àlìmọ́rán ni wípé ittaqullah haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ẹ páyà ọlọ́wọ́n bá nípa pa bó ti yẹ kẹ́ ẹ páyà rẹ̀ ìdílé àwọn àbẹ̀wò pé ta nínú atọ́kápá akọ́pá ọlọ́run nípa àpàrọ̀ sí rẹ̀ ọlọ́run wá dé níwájú pé ittaqullah ẹ sáà máa báyà ní gbogbo bí agbára yín bá láti pin ẹ tẹ́ kí n rí pé agbára pin yín lóòótọ́ ni ẹ fẹ́ kírun omi sí wa àárẹ̀ òtítẹ́ yín tọkùnlá ọkọ̀ ọ̀tìkọ̀ ọ̀tì ẹ sọ̀rọ̀ láti mo ṣe yẹ sí ẹ fẹ́ kírun omi rẹ̀ òtútù ló jẹ́ sí mi tó ti lè gbẹ̀mí tó ti fẹ́ dín tó lè gbẹ̀mí yín tọkùnlá ọ̀hún ẹ̀ pàyà mi níbi tágbára yín mọ̀ náà ẹ̀ wọ́n ní ayé Allah subhanahu wa ta'ala ti wá lẹ́yìn gbogbo ìgbà tí ọ̀bá ti sọ pé òun bù wá ní nǹkan kò sí nìyà tó gbọ́dọ̀ gbé báyàn téèyàn ó fi wá òun bora àwọn àbíkọ́ ra sórí na abẹ́rẹ́ rẹ̀ mọ́ bákan náà ni hadith bàbá sahabiyun jalil ó ní ààrẹ kan dé wá mú wọn pàpẹ ààrẹ ní bawasir ni basur ni rẹ ààrẹ tó ni ìmọ̀ ń àwọn èèyàn ní ọwọ́ bàrádì lọ́wọ́ bí ẹ̀sìn fọ́jọ́kù ọlọ́mọ ìsàn ìmúra ìrọ̀kẹ̀sẹ̀ yìí kìíní ìmọ̀ ń dàrá mu wọn bá níbi sallallahu alaihi wasallam àbí ààrẹ ni kò jẹ́ máa lálàfẹ́ rádá o bóòlù ọ̀rọ̀ ọ̀rọ̀ máyì ó sọ ẹni sọ́ọ̀lì kọ́ ìmọ̀ tóbi hadith yẹn absa nítọ̀ tọ́ ọ bá ti débi torí pọ́lọ́ ọba ni wà kó mú lè láàyè kọ́ ní fíìmù. fọ ilẹ̀ tẹ̀sẹ̀tẹ̀ tó bọ́jà pé nǹkan ìtọ́ wa gbọ́ ọmú ìkọ̀ wà ájọ́ níkàpá tàbí ìrìn àtọ́ fẹ́ máa bí ìgbà tó bá fẹ́ do ọ̀pọ̀ àkọ́ ìdán oṣooṣọ́ ni kò láti kí òfọlọ́ àkọ́jà bọ̀kọ́rọ̀ inú wọ́n yà àdísì ìwé bẹ̀rẹ̀ ọmọdé sáyé òun ní fa islam tẹ̀sítẹ́tì fa mùsùlùmí yẹn tọ́ọ̀bà tó lè rí ẹ̀gbẹ́ lélẹ̀ láti kí wọ́n Allah subhanahu wa ta'ala fa mùsùlùmí yẹn jẹ́ kí ẹ̀yìn rí ó lélẹ̀ sẹ́yìn ẹ bá lélẹ̀ ẹsẹ̀ ọkọ̀ ojú kíbla kan ojú ọkọ̀ ojú òkè táàkì ńkọ́ lọ. àwọn àfáà ní àdísì àtàyàtà fẹ́ràn kó já mọ́ wípé dẹ́dẹ́ oníkálà ní òkè gbogbo bàtí aláàárẹ̀ táàrẹ̀ bá mu bí àárẹ̀ wọ̀ bá àti wọ̀ pọ́tò yóò mẹ́kìrì fún subhanahu wa ta'ala máa dá máa kúrò bá àkìyà lókùrú gbàtí láàkárì rẹ̀ tọ́lọ̀ máa ní ọmọ ẹ̀bẹ̀ tó sì jẹ́ pé ó lè mọ ọ̀tún yàtọ̀ sósì níwọ̀n bá bí abúlé rẹ̀ ti fẹ́ dáìmù yóò kiri fún Allah subhanahu wa ta'ala máa wọ́n bu ẹni gbogbo ara ti mọ bá àti máa kírun ní ìdúró بول ní ẹtí máa ń kírun ní ìjókòó tàtà àti الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضاه سبحانه وتعالى نثني عليه لا نعصي أبدا ثناء عليه بل هو سبحانه كما أثنى على نفسه وكما أثنى عليه رسوله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله جاء في سنن من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها أن النبي صلى الله عليه وسلم كان يصلي متربعا فمن هذا الحديث استنبط الفقهاء رحمهم الله تعالى بأن المريض يصن عليه أن يصلي متربعا إن استطاع وإن لم يجلس على حسب حاله وكذا علم عباد الله أن رسول الله صلى الله عليه وسلم شرع للمريض إذا أغمي عليه في مدة ثلاثة أيام أو دونه أن يصليها متى أفاق من هذا الإجماع وإذا كان هذا الإجماع فوق ذات الأيام فحكمه حكم المجنون كما ثبت ذلك من أحاديث الصحاح أقول فرما تسوان مسلم لا تفيد أطلع فلقوا كاد جفاء النبي صلى الله عليه وسلم أنا ما نسألكوا كاد جفاء النبي táwọn alẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bá ọ̀rọ̀ bọ́ wípé ẹni ààrẹ bá gbé tọ́jà pé agbára rẹ̀ sì gbé kó jókòó yóò jókòó kírun ni ìdúró nínú ọ̀run lẹ́bàá orígun kan ní orígun ọ̀run ni lèlọ́kọ́rí fẹ́ni tó bá kápá àti dúró ṣùgbọ́n ẹni tí yóò kápá àti dúró torí ààrẹ kan sí kejì ni ó ṣe ó yà níbi sallallahu alaihi wasallam tó bá fẹ́ kírun ní jókòó yóò jókòó mutarabbi'an kí ló gbọ́dọ̀ pẹ̀lú mutarabbi'an òun náà ní wípé yẹ́jì yóò mú ẹsẹ̀ ọ̀tún rẹ̀ yóò sì bọ abẹ́ ojúgun òsì yóò mú ẹsẹ̀ òsì yóò kì bọ abẹ́ ojúgun ọ̀tún yóò kì bọ lára wọn eléyìí yàtọ̀ sí ìfìrọ́ṣù ọ̀tàwárù tàbí sọ nígbà tá à sọ nípa ìjókòó táyà yóò kẹsẹ̀ bọ náà làwọn báyìí ń jókòó àtàwọn jẹun yóò gbé kìnnìkejì yóò sì bọ wọn yóò jókòó báwọn. mùtàrọ́bì àrí ti joko láti kírun fún Allah subhanahu wa ta'ala suba àwọn onímọ̀ wa ni ṣé sí àwọn Aisha sọ ni àbí afẹ́kẹ́ èèyàn òjò bẹ́ẹ̀ tó ní ìbẹ̀ ààrẹ tó mú gan kò tún lè dòrú jókòó táwọn sọ yìí ọmọ ni tó bá rọ̀ sọ yìí lọ ṣùgbọ́n tí kó jókòó ìjókòó tọba adúrú ìjókòó tá à ń sọ ìmìtàrọ̀ bí tó tó tó náà sí tọ́ba fẹ́ rùkú bóò ní ó rùkú tọba fẹ́ sùjúd bóò ní ó sùjúd ọ̀rọ̀ mẹ́ta làwọn sọ̀rọ̀ eléyìí apá kẹni irú yìí rùkú àti sùjúd lórí yìí náà bọ́ba ra mọ̀ yẹn wípé tọ́ba di bi sùjúdù náà yóò jẹ́ kó jẹ́ kí ọwọ́ akfas nínú rúkú yóò jẹ́ kí orí wọn lọlẹ̀ díẹ̀ di ti gbàtọ́rù kù lọ. abọ́sẹ̀nira tọ́ba jókòrú jókòó tá à ń sọ ìtọ́la tọ́la tó ti ẹsẹ̀ bọ́nú ara wọn yìí tọ́ba di bi rúkú àwọn ti ẹ̀gbàgbé kó torí báyìí mọ tọ́ba di bi sùjúdù làbùd wọn náà wọn fara mọ́ àbí kó jẹ́ kó yóò forí kalẹ̀ lẹ̀. ni tọ́ba ti ẹ̀dùrú jókòó tá ní ọmọ tí wàá ṣàgbára yìí tó bá ti di bíi pé ọfẹ́ rùkú àbọ̀fẹ́ borí kẹlẹ̀ yóò tún jókòó ìjó wọ́n tó dẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n torí pé ìjókòó tó jó yìí ó jó níjó ipò ìdúró ni sọ́lẹ̀ kọ́ ìmẹ́ni ó ìdá tó ti di àsìkò tó fẹ́ rùkú fọlọ́ subhanahu

ọkà fatia ọkà súra ni ó di bí rògbò ọlọ ọforíjúwe ó di bí sujud oníṣẹ́sẹ̀ sọ pé ẹ bá ń wá nǹkan kan kí máa forí tàbí pílò ẹ bá kọ̀ọ̀kan sí máa ń ṣe yóò pè pílò wájú pílò náà máa forí bàá ẹ máa di bí sujud láà bó ti yẹ pé hadith jábìrì tó wá lórí eléyìí ìṣẹ̀lẹ̀ lórí àwọn hadith sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àlàyé hàn sọ̀rọ̀ àfihàn mi mọ̀ wípé àrùn sallallahu alaihi wasallam àrùn bí ìrìn ẹnìkan tí ń kírun báwọn ó wá gbé wìsàdá ó gbé pílò wájú ìwà forí bàbá yìí báyìí bí jàdá nílá gàpí àrùn ìwà sọnù sọ̀rọ̀ wà sọlá wàsálà wà yìí apákan ní sọ̀híwò ní mọ̀rọ̀fọ́ wá ìtọ́ bàbá yìí pé hadithi fẹsẹ̀ múlẹ̀ mọ̀rọ̀kú fal lọ́wọ́ yá àwọn ètò ìwà yóò fi orí lọlẹ̀ níwọ̀nba tí akbar rùkú nù lápẹ̀jú ó tún sa sami Allahu liman hamida oníjókòó náà ni o ó ṣe àfikàrọ̀ ẹ̀ ó tún ká sojó Allahu yóò jẹ́ kó lé ọ̀rọ̀ rẹ̀ ju lọ níwọ̀n ẹ̀ Allah subhanahu wa ta'ala tọ́gbà lè kí báyìí máa ń dà láàrẹ̀ tí ọ̀rọ̀ wọn lè kí ń jókòó nǹkan fàálà jẹun ó ṣe ọlọ́run bá ní kọ́ lọ sí sísò lẹ́ẹ̀ sísò lẹ́yìn tí ẹ̀gbẹ́ ọ̀tún ni ó fi sùn ni àbí ẹ̀gbẹ́ òsì apá kan ní àwọn orí ìwà yàtọ̀ sọ pé ẹ̀gbẹ́ ọ̀tún ni kò fi sùn láti kírun fún Allah subhanahu wa ta'ala ó sì kọjú sí kíbla ọ̀rọ̀ yẹn dáa pọ̀ ṣùgbọ́n táwọn sọ ni wípé tó bá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ kó fi ẹ̀gbẹ́ ọ̀tún sùn kó kọjú kíbla tó bá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ tó bá ti ká kó tó fẹ̀gbẹ́ ọ̀tún sùn yìí láti kírun fún Allah subhanahu wa ta'ala yóò tún múni ara ní kó fẹ̀gbẹ́ ọ̀tún sùn kó kírun fún Allah subhanahu tó bá ń sùn láti kírun fún ọlọ́run ọba ẹni ààrẹ mú bóò ni ó ṣe rùkú bóò ni ó ṣe sùdíù àwọn mímọ̀ ní ẹni ẹni tó bá rọ̀ lọ́rùn kan máa forí ju ìbá sọ lẹ́ẹ̀kan níbi ìjókòó náà fọ́bí ìwà nínú ọ̀dà ṣùgbọ́n tí ọ̀bá rọ̀ lọ́rùn mẹ́ sákọ̀tọ̀ ánìwòl àfààl wàbákẹ́yà àkùwàl wọn ni jẹ́ mọ̀ràn síbi wípé kálukú kásùdúdù wọ́n mú kú òfu yóò mọ̀ wá sọ ìntọ́ yẹ kọ́ sọ rùkú yọ mọ ọkọ̀ nígbà lọ bí ẹni pé pàtó kọ́ bọ́jà tó ti pé Allahu Akbar ó yẹ kó rùkú nù kò abala yọka yọ mọ wá sọ àzùkẹ́rù sun sọ títí títí títí fẹ̀yìn lọ́gbẹ̀ sẹ́tẹ̀ kẹ́jẹ́ tí nínú ọ̀gbẹ̀ fún iná ọ̀bà tó ṣe kiri sísùn lẹ́yìn tí ọ̀bà tó rọrọ̀ fàmù sẹ́lẹ̀mì yẹn yóò fi yóò kọjú sí yóò bá subhanahu wa ta'ala náà báyìí báyìí sọ níbi tí ẹni ẹni ló ẹni àáfà wa ní ẹdún náà o táàrẹ̀ ìgbọ́wọ́ jẹ́ pé ó tiẹ̀ kó tiẹ̀ ń kí bẹ́ẹ̀ ó kí bẹ́ẹ̀ ọkọ̀ lọ́ba dákú lọ gbẹdẹgbẹrẹ bóòlù ìdájọ́ rẹ̀ àwọn àfáà ní gbogbo bàtà rẹ̀ bá jẹ́ pé òun ni sábàbí téèyàn fi lè dákú ìkànnù méjì lọ́rọ̀ rẹ̀ àdékẹ́ àkọ́kọ́ àkọ́kọ́ ni pé tó bá jẹ́ ní pé gbàtọ̀ dákú yìí gbogbo olórí kọ́ dákú lọ gbẹdẹgbẹrẹ kò ju ọjọ́ mẹ́ta lọ tàbí kò tó bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta tàbí kò dín ọjọ́ kẹrin o wákàtí ni ọjọ́ méjì díẹ̀ o tọ́ba ilé ń yí padà fàhùkùmù òun hùkùmù náà a ma gbé ìdájọ́ ọpọ́ sùn lórí mi fàmìnàmì àmìsọ̀lá àwọn na fàlìkìsọ̀lẹ́hà sẹ́yìn àwọn ọba ti sùn níbi tó bá sùn gbàgbé tó bá sùn rèé tí òun fi kọjá àbótí ẹ̀ gbàgbé náà dàbọ̀ ọmọnìyàn ọba ni kọ́kì òye padà lásìkò tó jí tọ́rẹ́tì náà ní kọ́kì ajẹ́pẹ́ ẹni àárẹ̀ mú tó yẹ dákú lọ fúnjọ́ kan fúnjọ́ méjì fúnjọ́ mẹ́ta tó bá jí padà yọ sọ gbogbo padà

ẹni ó sì ya wèrè lápàdàrọ̀ lọ tọ́pọ̀ tara rẹ̀ lọ́pàdà yá padà kò sí inú ẹ̀sìn wa káwá ní ẹ̀ ńgbàdà ń já yábàyà alhamdulillah ọlọ́run wà láyé àpàdà ọdún mélòó fi ṣe jọ́jọ́ dẹ̀ náà ọdún kan náà ẹ wà lọ wá gbogbo ọ̀nà ọdún kan padà ẹ mọ wá sọ díẹ̀ díẹ̀ ẹ mọ kọ́ núwèé rárá o rúfin wọ́n ti gbé bẹ́ẹ̀ náà ni wèrè tára rí òfin yá ẹni ọdún pẹ́jẹ́ pé àárẹ̀ bá mú báwọn tọ́ba ilé lálàáfíà padà àátẹ̀sọ̀ pé kọ́ máa kírun yòókù lọ tó bá láyé ni èyí tó ti forú ọlọ́run ti gbé fún jẹ̀mọ́ bí àlámọ̀ rí irun ti lè torí o tọ́jẹ́ pé Allah subhanahu wa ta'ala kò fi wá lẹ́pẹ́ páàrẹ̀ bá jẹ́ àti ní ẹ̀mọ́ kírun ẹ̀dẹ̀ tó tún sọ òun náà ni pé tọ́mọ́tọ́ wọlé sí ẹni tá a ní kọ́mọ kírun jókòó kọ́mọ jókòó kírun yìí kọ́mọ sùn kírun yìí ọfẹ́ kírun yìí gbogbo òjò àwọn ju pé ah ó ń múnira wa ẹ̀sìn ní ọ̀dà ńgbà náà ó tún máa jẹ ìrun méjì pọ̀ lásìkò ẹyọ kan ìrun gúd àti asiri ó gbé sásìkò kan méjèèjì mẹ́tíríbì àti ó gbé sásìkò kan méjèèjì mẹ́tíríbì èyí ó kírun ẹ̀fọ́ Allah subhanahu wa ta'ala léyìí kéyìí ipò téèyàn bá rẹ̀ wà eléyìí ni ibi tẹ́sẹ̀ náà bá fi wá sí o níparí hadith wa ń bẹ min hadith abirẹ́rọ̀ tó sọ náà bá sọ̀rọ̀ nípa fún wa àmọ́ àìkíyèsí àwọn títún kíyèsí nù wa àyè tají sí agbẹ́rẹ̀ òun náà ni pé hapun musallam muslim comes ní wọn àgbàgbà jùmọ̀ ó mẹ́fà náà wà ìwọ̀ tí mùsùlùmí jẹra wọn márùn nínú ẹ̀ sọ́tọ̀ sọ́pá jẹra wọn ni ìyá adẹ́tùn marid ká lọ máa bẹ wò ẹ wò mà ká lọ bẹ aláàárẹ̀ wò táwọn sọ sí ìwọ́n sọ̀rọ̀ ká na wò àwọn ọmọ ọlọ́sọ̀ láyé amọ̀ra méjì dáadáa náà ni ó ẹ̀mí wa dẹ̀ tútù yóò san lówó tútù bíi jẹ̀mọ́ra ìjà aláàárẹ̀ táwọn bẹ̀ wò tẹ̀sán dọ́gba kí ó kéré wa ojúṣe wa ti ìmọ̀ wọn ṣe ìjókòó nígbà àbí ẹ̀fẹ́ ìdílé náà kọ́dẹ̀ ni ọba jẹ́ nọ́ọ̀sì mùsùlùmí tàbí dókítà mùsùlùmí àwọn onímọ̀ ní ara ojúṣe rẹ̀ ni wọ́n bá ń bèèrè lọ́wọ́ lọ́rẹ̀ dùbò wọn ayé ṣé omi mo fi lọ́rẹ̀ tó ayé alátọ̀dí ẹ̀jẹ̀ ló gba ká sọ ọwọ́ pọ̀ lórí dáadáa dáadáa akẹ́kọ̀ọ́ ojú ẹ̀sìn ọlọ́run àmọ̀ràn àlejò ìrún àmọ̀ràn àlejò ìrún ọlọ́run bá ní wàá kìlì sọ̀lá lè dìkì ní. irú yìí gbogbo bàtà ẹ bá ti ń rántí mi tí mo rántí mi tó bá lẹ́mìí ẹ rántí o gbogbo ọmọ pátá òṣìṣẹ́ ní tí ò lè kẹ́ àmọ̀ bí ọlọ́sùn pátá náà ní wípé tọ́wọ́ adé kó yí kẹ́ ẹ̀sìn kẹ́kẹ́ yálà ó wa ni o ó yí kẹ́ wa ni o a máa ti wá àti ìmísùrù fún wa a sì máa ràn wọn létí ìtí wọn mú padà Allah subhanahu wa ọlọ́wọ́ bá ní innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab gbogbo bàtà rẹ̀ bá wá ń àti sọ níbẹ̀rẹ̀ kútúbà yìí pé ẹni ààrẹ ìbọn wa mú tọ́lọ̀ wọn fọ ní gbogbo ẹ̀dẹ̀ tá a sọ kalẹ̀ wá náà àní ìsá jò kírun dáadáa ni ó sì náwó jò kírun lọ sójú ọwọ́ fẹ́ sọ́wọ́ balẹ̀ nù rárá o ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọ̀rọ̀ ni ìwọ̀n bá bábara bá ṣe gbé tó ṣe gbé tó àti bó ṣe gbé mọ iná láti máa ṣe yàwó ni rahman tó bá dijọ́ mẹ́jọ níta ń sọdọ̀ sọ̀lá tó áyìnrà àdáà ìwọ̀n àwọn tó náà bá fún ní àìsíwìsì pé mo dẹwọ́ lórí àlámọ́ rẹ̀ tù tó bá débẹ̀jọ àwọn tó bá yẹ ká tuntun kún lẹ́díẹ̀ díẹ̀ àwọn bọ́ síbi mùsáfíù àwọn ìrìn àjò bóònà ọ̀run tiẹ̀ àlẹ́kọ́ ìfù ẹni àyànpá tí ló lè gbígbà tẹ́sì fi jẹ́ olórí ìrùn bójú lè máa mọ̀ ọ̀fàlàyé àwọn ìrìn àràfàlàyé ń ta àfihàn ọmọdé bàkìyà allahumma anta salam ومنك السلام فحينا ربنا بالسلام اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام اللهم يا الله يا شافي اشفنا واشف مرضانا اللهم يا الله يا شافي اشفنا واشف مرضانا اللهم يا الله يا شافي اشفنا واشف مرضانا أنت على كل شيء قدير وأنت بالجامعة الجليل اللهم نعوذ من الشرع والجنون وجدنا من سيء الأسقام أنت ولينا مولانا ربنا وأغنده وأنت أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واعلموا عباد الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بلا بنفسه فلا بملائكته وثلث بكم قال جل وعلا إن الله وملائكته صلى النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيه من ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا